وكل بدعة الدلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته asọ sí ẹ̀yìn wípé alwaqtu kasayf àsìkò bíi dání illam taqta' bihi yaqta'uk tọ́ọ̀ bá ti fi gé nǹkan yóò máa gé ẹ tílẹ̀ ti má báyìí béèrè bí àwàdà kò ní pẹ́ tílẹ̀ ó fi ṣú padà fi jẹ́ pé ọ̀ràn àyàn ó ní fún mùsùlùmí tó bá mọ̀ wípé anytime ló lè ṣẹlẹ̀ sí òun kí ni òdodo ọ̀sẹ́ni tí náà pé ó lè ṣíwọ́ ṣe anytime. Ah, ọ̀kan náà ọmọ ẹ̀yà ọmọ ń sáré wáyé pé ah ẹ jẹ́ ká wá bá yín lé kájọ máa bọ̀ ní fún tarawih gbàtàsíkò tó ìbẹ̀rù wípé kó má di tí ó léètì èmi ti gbọ̀nà kò tí ẹ padà wá kí ló ṣẹlẹ̀ ní ọ̀kan nínú àwọn ni ó dé yóò ṣìnà wọ́n gbé nǹkan sínú lẹ̀ wọ́n ní ah ọ̀fẹ́ aráfẹ́ máa rò ó kẹ́ntẹ́ bọ́ọ̀ wá paracetamol náà nǹkan kan àti paracetamol àti ní tí wọ́n gbé kalẹ̀ tí ó fi sínú bó ṣe lè jábọ̀ ìjẹta sí jẹrin àbí jẹrin sí jẹta bámbámbámbám ó ti ṣẹlẹ̀ kò fi jẹ́ wípé yàní tí èèyàn ò bá lo àsìkò opportunity tó ní láti fi kóre lọ́dọ̀ ọba adẹ́dàá tí ó fi ní jẹ́ wípé yóò wá di ìbálẹ́jọ́ burúkú fún un ní gbangba ọjọ́ gbẹ̀ndé alikiyama yaani asara ni àdánù ńlá ni à ń bẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ọba tí ó sọ látẹnu ránṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam pé ẹnikẹ́ni tí ó bá tán sórí dáadáa òun ó gbalẹ́rú kọ́mọ́sàbà gbalẹ́rú torí lórí dáadáa lọ tán sí kọ́mọ́sàbà gbalẹ́rú kọ̀sẹ́ntọ́mọ̀gbà títí ẹ̀ ó yà mélòó ni àwọ̀dàlẹ́ njó la bẹ̀rẹ̀ èkélo là ń bá lọ báyìí ọkọ̀ kànlá bí arí bí àwàdà bí ó ṣe lọ́nu. ọlọ́jọ́ ó ń kájọ́ kò yẹ kẹ́dà ó sùn Allah subhanahu wa ta'ala lọ́fin kí a lọ ya ayyuha alladhina amanu taqullah walitanzur nafsun ma qaddamat lighad. ọlọ́run ọba kí ni túmọ̀ pípáyà ọlọ́run ọba ij'al baynaka wa bayna an-nar wiqaya raqiqa fi gàgà tó nípọn fi dí sí àárín rẹ̀ àti iná kí iná má lè ní kọ́ má lè dọ́dọ̀ rẹ̀ nǹkan má bàa wọná gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama òjíṣẹ́ sallallahu alaihi wasallam nígbà tó ń fi júwe àwọ̀ àwẹ̀ ó ní asọ́ọ̀mú ó ní junnatun ó ní àwẹ̀ ó ní shield ni yastajinnu bi biha ahadukum minanar nar shield ni tí ẹnìkọ̀ọ̀kan ní tí ó lò wípé kí oró náà má di ọkọ́ má mọ òun ó ní gàgá ni àpètèyàn bá fẹ́ jagun ogun ọkọ̀ àtàdá a máa mú ṣíìdì dání téyọ̀ tá a bá ń bọ̀ á fi dí kọ́mọ́ bá ṣe kínni kọ́mọ́ bá gun wa ní ọkọ̀ ó ní bó ṣe jẹ́ gan nìyẹn ó ní a máa ń fi dí iná ni a máa ń fi dí oró iná kọ́mọ́ bá wa kọ́ba dẹ́dà kó yà wáyà ó ní wọ́n wọ́n wá ń gbà wá nímọ̀ràn torí ń tọ́ sọ̀hún kábàrù bó la ṣe wá lò ó ní fàyídàkánà yóò mú sọm áhìdìkù tẹ́nibọ̀dì inú yín bá ti ń gbà wọ jẹ́nijọ́ kíjọ́ tẹ́nibọ̀dì inú yín bá ti ń gbà wọ kọ́ ṣọ́ra fún kínní ráfọ́sù ọ̀rọ̀ burú sínà torí sìnà ìṣìnà nani, ìṣìnà àlìjẹ́nà ni tó túmọ̀ sí pé kí ni gbogbo ohun tí ó bá fà tí ó fàyàn mọ́ ọ̀nà aná kéèyàn jìnà sí ìwòkuwò ìdúró láàrin tí ò yẹ kódà tó bá jẹ́ wípé ẹni tó lẹ bìtèmí báyìí kọ́ mọ́ wà níbi tí àwòrán bá wà. kọ́mọ̀dì pé ni yóò fẹ́ kọjá àlà ńgbò báyá kó tó mọ̀ yìí gbọ́n kọjá àlà yóò ti kọjá rẹ̀ ìyẹn fún ẹni tó jẹ́ rẹ̀ kásẹ̀ tó mọ̀ sọ ẹni tí ó yẹ pé kì í rẹ̀ torí pé ni ní strong kọ̀ọ̀kan ní bọ́dì àwọn wo ni wọ́n strong jù nínú ẹ̀dá ọba àwọn àmbíyá náà ọmọ èdè nìyà àwọn àmbíyá wọ́n máa ń sá fún gbogbo nǹkan tí ó jẹ́ kírun nǹkan báwọn ṣẹlẹ̀ sí wọn ni nàbí yulẹ̀ Musa sallallahu ala nabiyina wa alayhi nígbà tí àwọn ọmọ ẹni ọlọ́run ni méjèèjì tí wọ́n ní kí wọ́n lọ pè wá pé bàbá àwọn ń pè kí ló ṣe rúpẹ́ tí wọ́n bá rìn wájú òun yọ̀dà fìtínà lẹ̀ kí ló ṣe oníkanyẹ kó wọn ní ìsọwájú kí wọn máa ju ọ̀nà fún un anabi ọlọ́wọ́n bá lò nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀sẹ́ ń tó súnmọ́ bá dẹ́rẹ́ àti wọn kọ̀sọ́ yìí pé a òun nípa ẹ̀ ọlọ́wọ́n bá là á máa fi ń sọ pé kó o rìn lẹ́yìn kìnìún ọ̀rọ̀ ọ̀rọ̀ ó fi ọkàn balẹ̀ wípé kó o rìn lẹ́yìn lẹ́yìn obìnrin lọ tí ìṣẹ̀lẹ̀ tọ̀ rẹ̀. kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm sọ. ó ní almaratu awra torí péyàn mọ tí ọba adé dáadáa àti consequences rẹ̀ kò sí ẹni tí tiẹ̀ tó tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́làm ọba adẹ́dà fi gbogbo ẹ̀ hàn kèé ṣe tayé nìkan ó tún ní kó wá visit òun kóun fi gbogbo consequences action téèyàn máa ṣe láyé ntí máa bílọ̀n kó wá wò ó òfin jẹ́ pé a tẹ́ ẹ bá mọ tí mo mọ̀ ní ah, ẹ bá ń rẹ́rìn mọ níwọ̀nba ẹ bá sunkún púpọ̀ tóró ti rí kìí ṣe pé ó rí nìkan ó rí ó gbọ́ sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam lófi jẹ́ kó sí irú rẹ̀ ọba adé là ń sọ fún ìjọ tá à ń sọ yìí ọgọd ìjọ gbẹ̀yìn oníjọ ni tajidu kullu nafsin ma amilat min gbogbo sẹ́ tí ẹ̀dá bá ṣe ní iṣẹ́ rẹ̀ bó ṣe lè wò kó kéré tó yọ pàdé rẹ̀. bẹ́ẹ̀ náà ni ètò bá jẹ́ iṣẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ wípé a yawaddu an law kana baynahu wa baynahu amadan ba'ida a èyí náà tún wà ń bẹ́ẹ̀ ń ṣèṣirò eléyìí náà a bóò ní ìbá ṣe wù mí sí kí wọ́n gbé jìnnà sí mi kí kọ́mọ̀tẹ̀ kọ́mọ̀rì kí má rí kí wọ́n mọ̀ sínú àkáǹtì pàápàá lọ́ba alẹ́ra fi sọ gbólóhùn yẹn ó ní wa yuhadhirukumullahu nafsa nítorí eléyìí èmi ọlọ́run ọba mò ń kìlọ̀ ara mi fún yín subhanahu wa ta'ala ó ní mò ń kìlọ̀ ara mi fún yín wa'lamu. أن الله يعلم ما تعملون يعلم قعينة الأعين وما تخفي الصدور ojiwo òsòdì ìgbà tó rí ọkàn rẹ̀ dẹ̀ ń padà síbẹ̀ ó ní gbogbo ẹ̀ ló yéwu òun mọ̀ subhanallah òun káwa tán òun kìlọ̀ alam ya'lam bi anna Allah yara. ṣé wọn ni ipe òun ní gbogbo ẹ àti ń jẹ nínú ọkàn. bẹ́ẹ̀ làkọ́lẹ̀ ń bóun ṣe ń rí ń ló fi jẹ pé ẹ̀dá ọ ṣègbìyànjú lórí kíni lórí ẹ̀mí rẹ̀ ní gbogbo ọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám sọ pé ń jọ gbéǹde alikiyama àwọn èèyàn ọmọ bọ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ ó ní bí òkè tìhámà òkè ní tó wà ní sáìdì Yemen ó ní bẹ̀ẹ́dá yóò funfun ní gínigí ọ̀rọ̀ pé á àwọn eléyìí ọ̀bọ̀ nínú ìyá ọlọ́run ọba lẹ́nu àwọn tí wọ́n ṣáájú ni ó ní ṣùgbọ́n ọba adẹ́dà yóò ṣe gbogbo àwọn iṣẹ́ òun àbá mọ̀ntúrọ̀ yóò fọ́nká bí eérú kò ní wúlò. kí nìdí ó nítorí pé tí wọ́n bá wà ní kọkọ kò sí tú tí lè pa níbi iṣẹ́ bí subhanallah ní gbangba ah, sọ im wá rẹ̀ ń gbàwẹ̀ ó ń kóra ró ṣùgbọ́n nínú ọkàn àti nígbà tí ọba ń ọba adẹ́dà tí ò lè subhanallah nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ pẹ̀lú ààwẹ̀ gbígbà ọ̀nì tarbiyatu damir ìrè ẹ̀rí ọkàn wa ìrè ẹ̀rí ọkàn hmm? ẹni tí mò ń ṣe tí mò ń ṣe torí ọlọ́run ni àbí mò ń ṣe torí nǹkan mi ló fi jẹ́ dáadáa hisab nafs èyí ó ṣe èyí ó account ara rẹ̀ gbogbo tí mò ń ṣe èwo lọ bá tiẹ̀ mu èwo ni ọba mu àgbọ́dọ̀ ṣe account èyí ó fúnra rẹ̀ ó ṣírò rẹ̀. àrínú àwọn tàbí ó ní mo bá àwọn sàábí òjíṣẹ́ náà sàásì là ń pàdé tí wọ́n pọ̀ rẹpẹtẹ gbogbo wọn tí mo bá pàdé kò sí tí wọ́n páyà bíi nifaq pé ah ṣé n tà ń sọ ṣé bó ṣe rí lọ́kàn wà bá ń ṣe ń ṣe nù ní ṣùgbọ́n àti wàá dásìkò nísìn olúkálùkù ń ṣe gbogbo nǹkan tí ń ṣe bí ìgbà tó jẹ́ pé òun tiẹ̀ ti là àwọn tí wọ́n fún ní sàtífíkẹ́tì àlìjẹ́nà wọ́n ń wò pé ah, bó làwọn ó ṣe bọ́. Abu Ubeida bin Jarrah radiyallahu anhu tani ó wà nínú àwọn mẹ́wàá tí wọ́n ti fún ní sàtífíkẹ́tì àlìjánná. Ah. Umar bin Khattab radiyallahu anhu torí ipò tó wáyé torí ipò ńlá ni ó fi ṣe ọ̀kan nínú àwọn olórí umaru wa fẹ́ lọ bẹ̀ wò torí ẹni tó bá jẹ́ olórí pátápátá kó máa bẹ̀ àwọn tí wọ́n fi sí kéréje kéréje kó máa bẹ̀ wọ́n wò bó o ni wọ́n ń ṣe ń súnmọ́ bá a dẹ́dà sí torí pé ọmọ èdè ènìyàn àdámọ́ ni. aleykum salaam tala bí ẹran àti iṣu ni bí iná àtẹ̀tù ẹni lu ti opportunity yọ fẹ́ẹ́ torí kí lọ́ba adẹ́dà tó dáa bóòlù sí bóòlù sí júwe wa ó ní yuhibbuna al-mala hubban jamma fẹ́ràn kókó nǹkan kókó rọ̀jọ ní àkójọpọ̀ tó yẹ pé wọ́n máa wò pé ah kí ló fẹ́ fi léyìí ṣe àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ló lè bá ń wọ̀ nítorí lè bá ń wọ̀ ni pé ah tọ́ba rántí pé bí tọ́rọ̀ ṣe di kọ́bọ̀ àbí kọ́ bọ̀ ṣe di tọrọ bó ṣe ń lọ báwọn òun ọ̀sà káùntì rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù yóò yọ ṣọ́ra. odidi anabi ọlọ́run ọba sọlá anabi náà aleyhi sulaiman sọlá anabi náà aleyhi òjíṣẹ́ náà sọlá sọlám ní five hundred years ìtayé ń bí lẹ́yìn ìgbà táwọn anabi yòókù bá ti wà lìjánná tán òun sì ń bẹ níbi tí ń ti ń ṣèṣirò lórí ó ṣèṣirò dájì ọjọ́ tá a dẹ̀ mọ̀ pé al-yawma 'inda rabbika ka alfi sanati mimma ta'udun ọjọ́ kan lọ́hùn one thousand years ni so ìdajì ọjọ́ ọjọ́ five hundred years dáyé ń bí ó yìn wá ń bí tó ń ti ń ṣèṣirò ó ti ń tẹ ànábì ọba adẹ́dà ni kò kó aburú kò kó haramu jọ torí mustahil kò possible fún ànábì ọba adẹ́dà sọlá ànábì náà alẹ́ tọmọ yìí pé haramu lele kọ́ wá ṣe ẹ̀ẹ́n kọ́ possible ọba adẹ́dà máa ń tọ́ wọn lórí gbogbo orú nǹkan báwọn. ẹ̀ńtọ́ wa kó jọ pẹ̀lú kíni ńkọ́ pẹ̀lú ọ̀nà tí ìṣà rẹ̀ ètò kéré jù nínú àdánwò tí ọba èèyàn láyé ni kò sí ntọ́ bẹ lọ́wọ́n ọba lélẹ́ tó lọ́wọ́n ọba ọgbà iyì ẹ̀dá òun sì ní kọ́ tẹ́wọ́ sọ́ba adẹ́dà báyìí iyì mùsùlùmí ọ̀tẹ́wọ́ sí báyìí ó ní má wọrí mo ti gbọ́ iyì rẹ̀ nù ṣùgbọ́n tó bá yẹ pé akuluhu mataamuhu haram mashrabu haram buziya fi haram gbogbo tí ń fi nà tí ń fi ń tí ń fi tí ń nà tí ń lò haramu ni kò sí ní tó lè ọlọ́run ọlọ́run kí ni ń sọ kí ni ń wí kí ni ń wí ẹni tí ọ̀pá ayé òun níbi tí ń kó sínú kí ni ń wí. bàbá dẹ́dà fi ń kí ọ lọ kí gbogbo wa lọ. ما قدمت لغد inna Allah khabirun bima ta'malu ọba adẹ́dà ọba tó ní màní tó ní ìkátán ọgbọ́ gbogbo ẹ̀yẹ ntẹ́ ń ṣe níwà ntẹ́ ń wù níwà. ẹ̀rí ọkàn yìí ní ààwẹ̀ ni wọ́n fẹ́ kó rè wá lórí tọ́ba ti rè wá báyìí Quran tí wọ́n sọ̀kalẹ̀ nínú oṣù yìí a lè kó ọkàn kúò nínú tí ìṣètọba adẹ́dà a lè mú ti ọba adẹ́dà gbọ́ a lè mú lò yóò rí ààyè dúró sí nínú gbáàyà wa tọ́ba dẹ̀ ti tí ààyè dúró sí iṣẹ́ ọwọ́ ọwọ́ ọ̀mà tíṣẹ́ ọwọ́ wa bá ti mọ́ gbogbo ntọ́ba adẹ́dà bá dá yóò sọ pé kọ́mọ̀sìn wa. kò ní choice kọ́mọ̀ sìn wá ni. bàdé ràfin sọ pé wàllu an halẹ̀ kura amana wàtẹ́kọ̀ lafatahna aleihim barakat mina sama tó bá jẹ́ pé àwọn èèyàn àwọn aráàlú wọ́n gbọ́ bá adẹ́dàgbọ́ ni wọ́n wá ń tẹ̀lé òfin rẹ̀ láti fi wójú rẹ̀ ń jọ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà torí kí wọ́n má bàa wọ̀ná wọ́n ń pa ẹ̀yìn à ìkẹ́ wa láti sánmà á túlẹ̀ sí wọn ọwọ́ díẹ̀ dáǹtì èdè bá ń ti rí àti north àti south gbogbo ẹ̀ pẹ̀lú bó ṣe ṣe fún anígbọ́dẹ́mukẹ́ tó ń túlẹ̀ bíntínlẹ̀ bíntínlẹ̀ kò sí àsìkò tí ọba tí àwọn èèyàn ọkàn máa ń wárìrì wọ́n máa ń sin lọ́hùn ọba bí àsìkò Ramadan wàṣẹ òbíṣẹ́ yìí yóò kàr bó ṣe jẹ́ pé kò sígbà tí ọba adẹ́dà máa ń bínú látàrí pé wọ́n ń sẹ̀ Christmas ẹ̀ torí wọ́n wọ́n lẹ́nu wọn o màdàlá wọ́n ló bímọ àwọn ṣèkó ma rẹ̀ ọba adẹ́dà bí sọ pé laqad jitun shay'an idda you have you have muttered a monstrous statement ẹ ti sọ ntọ́jẹ́ yìí pé ó burú jáì kò sí tó burú tó ibi tó burú dé yakadu samawa yatafattarna sama fẹ́ máa fàya ọ̀tẹ̀nṣẹ́kùlá ilẹ̀ gan ó fẹ́ máa ṣe kíni ó fẹ́ máa sán ọ̀tẹ̀kìrù jibal àwọn òkè àpáta wọ́n fẹ́ máa di èlùbọ́ àdáwò lè rahmani walada torí ṣíríkù ọba adẹ́dẹ́ ò fi bọ́n ẹ̀dá kankan kò fi bọ́n. ló fi pàtàkì opportunity Ramadan opportunity reconciliation ni pẹ̀lú tani Allah mú tiẹ̀ gbọ́ dàtúbí fọkàn ẹ mọ́ àwọn àṣẹ àgbà níyànjú pé kò rọrùn kọ̀rọ̀ ọba adẹ́dà sì ti dẹ̀kun sí pẹ̀lú òjò yìí àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ ń tutù ó lè di nǹkan ní ìnáwó ọ̀rọ̀ lọ́wọ́ kí ni ọmọ fi sun níra o kùránìkẹ́ pé kò tiẹ̀ wá opportunity bí ṣe kó ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar tó lójì sẹ́ni sàlàsàlà ń sọ yìí pé a. Ah, gbólóhùn yẹn nìkan kò sí nítorí bí rẹ̀ ó ní ẹ̀dẹ́ bá ni níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ndẹ̀ fọ ẹ̀ṣẹ̀ dànù ni ó ní ẹ kún fún láti fi ṣàpèjúwe torí òjíṣẹ́ náà rásílám tíṣà ni tó jẹ́ pé mú kí nǹkan ó yé èèyàn yékéyéké àwọn sàbẹ̀ ń lọ wọ́n á rí igi kan tó ti gbẹ gba ewé yẹn gbági yẹn ewé wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ míì tún fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ bàbá ìwọlé léyìí o ó ní ṣe bẹ́ẹ̀ rí béwé ìṣègbè nínú aragi wọ́n níbẹ̀ wọ́n ti rí báà ń ṣe ń fọ̀pá náà wọ́n níbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní ìwé rẹ̀ ń kú wọ́n ń kú bọ́lẹ̀ wọ́n ní subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wọ́n ní gbólóhùn yẹn bí igi tá bí ọ̀pá ni tá à ń fi gba igi tewé rẹ̀ tó ti gbẹ ó ní tí mùsùlùmí bá ń ti ṣe báyìí ẹsẹ̀ rẹ̀ ọmọ gbọ̀n bọ̀ ni ọmọ gbọ̀n bọ̀ ọmọ gbọ̀n bọ̀ ni mẹ́ẹ̀ máa bẹ fọ́dọ̀ wọn bá ọpẹ́ ni fún kò sí tó tó sàn fún òun náà ló tóbi jù. ọ̀kan nínú àwọn alárúbáwò kọlá bójì sẹ́lá sallallahu alaihi wasallam gbàtó jíṣẹ́ náà sálàm ní kọ́ máa ṣe subhanallah wa alhamdulillah wa la ilaha illallah Allahu akbar ó ní òun ti gbọ́ gbàtó rìn lọ sà ọba padà dé ó ní wà ya Rasulullah subhanallah alhamdulillah la ilaha illallah Allahu akbar tọ́lọ́hún nù tèmi ńkọ́ gbogbo ìtọ́ kàkálẹ̀ yìí tiẹ̀ ní e tèmi ńkọ́ èwo ni tèmi ń òjíṣẹ́ náà ẹ máa wo rori rori tí wọ́n òjíṣẹ́ náà sàn ní tí wọ́n bá ti ṣe tán kọ́ sọ pé aláma gírẹ́lì wàrhamni wàdíni wàáfíni wàrúzùkúni kọ́ sọ fọlọ́wọ́n ba wípé wọ́lọ́wọ́n ba agifirili foríjì mi wàrhamni kẹ́mi wàdíni tọ́mi sọ́nà wàgifirili foríjì mi gbogbo ntí bá ti ṣe warzukni rọ̀ mí ah ó ní hẹ́n ó ti pé báyìí tí ẹnu tèmi náà lélẹ̀. ọba adẹ́dà àárín tí ọba adẹ́dà ti gbójìṣẹ́ lásán àsálàǹgìdè àwọn ẹni tá a nù tì wọ́n fojú ojú rí pẹ̀lú béèrè oríṣiríṣi torí wọ́n mọ irú àwa tá à ń bọ̀ lẹ́yìn anybody wa ni lẹ́ excuse ma láti má tẹ̀lé kíni ntọ́ba alẹ́ dàbí irun jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. májẹ̀nu rẹ̀ ó dúró lẹ́ẹ̀kan tọ́n bá ń ti ń ṣe lé iṣẹ́ rẹ̀ ó rọrùn fún ọ láti ṣe ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam gbàdá sísá àbíkan lọ́ba àti sísẹ́ rẹ̀ wọ́n máa ń níhun lára òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ni tọ́ba adẹ́dàbá fẹ́ fìyà jẹ̀yàn yóò jẹ́ kí iṣẹ́ rí ó nílà láti ṣe ṣùgbọ́n tó bá fẹ́ kẹ́ ọ ọlọ́run ọba ọmọ jẹ́ kí iṣẹ́ rí kọ́rọ̀ ẹ lọ́rùn láti ṣe tó bá fẹ́ kọ́ wá rọ̀ ẹ lọ́rùn má jẹ́ ká hàn rí ó dúró nígbà kan pẹ̀lú kíni pẹ̀lú ìrántí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala alama anta la ilaha illa anta khalaqtani wa ana abduk wa ana ala adika أبو لك بنعمتك علي وأبو أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن ما قف زيرة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه gbogbo òkè ìṣòro àti gbogbo ohun oríṣiríṣi ajá ọba adẹ́dà ni ti dẹ́ sẹ́dà kò sẹ́ni tó lè bọ́ ọ mú so tàbí kọ́ bọ́ ọ lé dànù àfi tání àfóńgán ara rẹ̀ má jẹ́ nu rẹ̀ ó dúró má kì í má subhanallah alhamdulilah wàlá ilàlá sọ̀sọ́láàtì fún jíṣẹ́ náà sọ̀lá àlọ́ but paríparí rẹ̀ nínú oṣù yìí èyí tá a fẹ́ fún wọn jù òun ni wípé gbogbo àfọ̀mọ́ tá à ń ṣe a rí wípé ọba adẹ́dà ààwẹ̀ wọ̀sílà ni kì í ṣe gáyà means ni kì í ṣe góòlù gangan gan kí ni góòlù tí wọ́n fẹ́ ká ní di rẹ̀ kí Quran ó fi rọ̀ wá lọ́rùn láti internalize ìgbà tá a bá internalize ẹ̀ ká wá múlò ní mímúlò tí kí ni tọ́ba adẹ́dà tí ó fi yọ sí wa ìjẹ́ pé kí lọ́ba adẹ́dà sọ ó ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nas wa bayyinatin min al-huda wal-furqan ọ̀kọ̀kọ́ ròyìn rẹ̀ lọ́ba wọ́n máa ń ṣe ìdá mi kò mọ̀ ṣe ọ̀rọ̀ fẹ̀lẹ̀ ẹ̀sùn mọ̀ ó tún bẹ̀rẹ̀ sí ó tún ó tún ó tún rè wá tún pampa wa lórí lọ́hù bí kò mọ̀ sùn subhanahu wa tukmilu lè ẹ̀dà alama láti fi alọ́kàn balẹ̀ tán po ibi tó ń ti tún bọ́rọ̀ lọ́wọ́ ni wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'ani àwọn afáàní tìrìtì tọ́ba adẹ́dà fi pọ́ọ̀sì mẹ́wọ̀n wọ́n ní ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlám lọ sàlàyé rẹ̀ àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti sàdúà ọba adẹ́dà máa ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀ nínú wọn lẹ́ni tí ń gbàwẹ̀ ntí ọ̀gùndùn onímọ̀jù nínú àwẹ̀ ni pé wọ́n ọba adẹ́dà mọ́tòrí pé ilé ayé mi ọ̀dà mọ́bọ̀rùn mi jẹ́ má torí pọ́rùn mi ọ̀dà má balẹ̀ ayé mi jẹ́ àti dáadáa tayé àti tọ̀run fi méjèèjì fún mi jẹ́ ńláyé ṣe ní ṣíṣe tọ́run ó fi dẹrùn torí wàá iná dábàlá akhira lahiya lahayawa yaani lahiya hayat alhaqiqiya ìgbésí ìgbésí tó tọ́jẹ́ pé wọ́n fọkàn báyà ìgbésí tó tọ́ òun ìgbésí tọ̀run gbogbo ògbìyànjú táyé ń bí torí kọ́run mọ́ bàá bọ́ ni mùsùlùmí ọmọ lẹ́yìn yóò ṣọ́ra a máa bẹ̀ fìrọ̀ alọ́run a tí wọ́n fi rán kí ló ń sọ ẹnì àti nọ́ọ̀sì tàkùá wọ́n bá dẹ́dà fi ìpáyà tí ò fi ní jìyà níwájú rẹ níwájú ọ̀gbẹ́ni àlìkíámà fi sí mi nínú ẹ̀mí tí ó fi jẹ́ pé gbogbo nǹkan tó o bá pa láṣẹ ìmọ̀ dìde sí ni. tó bá dìde lóru ah, bóun ló ṣe jẹ́ ó dìde títí ẹsẹ̀ fi wú ṣé bọ́ba adẹ́dà ti mú gbogbo ẹ̀kú ẹ̀ fún ọ níbẹ̀ ṣé ní dúpẹ́ ni subhanallah sallallahu alayhi wa alihi wa sallam làwọn wàá sùn tẹ̀tẹ̀rẹ̀ imaamu shafi rahimahullah rahmatulahi wa sallam sọ yìí pé <laughs> ẹni tó bá ní bùkátà wípé kó ojú ọmọ tìhun lọ tí wọ́n á tún sùn tí ń sun gbogbo òru sùn òpùrọ̀ ni. torí nínú nǹkan tí ọba adẹ́dà fi sọ yẹn dẹni re ni tí mú yàn súnmọ́ tí dẹ̀ mú ní máa lé ẹ̀ṣẹ̀ kúnyàn fún yàn tí dẹ́ máa ṣe àfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ kúrò fún yàn ìmọ̀ múṣẹ́ eré rọ̀yàn lọ́rùn láti ṣe kí á mọ̀ lẹ́yìn ọba ń bá lọ tọba tọba débi àyà kẹ bẹ kẹmi o àyà yà yàmíyà yẹn sórí rẹ làwọn afa sọ pé tọba di karangida tọ gbọlarubawa so egun rẹ so egun rẹ torí èdè tí ó convey ti ń bẹ nínú ọkàn rẹ nu ti ń dùn ọ lọ́kàn tó fi ráàyè sọnù. So wọ́n ní sọ. kọ́ ọ̀dẹ̀ bẹ́ rẹpẹtẹ torí ẹni tí ò ní pípọ̀ lọ́dọ̀ lọ́mọ bẹ̀rù wípé ẹ̀ tí mo bá ní ń bẹ̀ ni ọba tó ní tán ni bẹ́ẹ̀ dáadáa àwọn sọlá fún mi sọ pé bẹ́ẹ̀ débi pé kódà tí bàtà rẹ gangan rẹ fi ràn lọ́rùn láti so gbogbo nǹkan kó gbára lé tán po ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká ní pẹ̀lú Ramadan torí pé kí ni gbogbo oríire ayé àti tọ̀run ọba adẹ́dà ó sù ó fi sábẹ́ kí ni tọkọlọ àfi ká gbogbo ẹ̀hún hmm. eléyìí pàtàkì á jẹ́ máa wà nínú ọkàn wa ń gbogbo wa bó o ní Ramadan rẹ ti fi ọ súnmọ́ lọ́hùn ọba sí ọkọ kànáà là ń bá lọ yìí bó o ní páyọ̀ ọba adẹ́dá rẹ ṣe tó tí o bá sí ń bẹ̀ ìgbìyànjú wo ló ṣe kí ló bá rẹ̀ dà sọ oníbẹ̀lẹ̀ nsán ala nafsihi basira walau alqa ma'amira ẹ̀ẹ́n àwọn issues kan ní ní o tẹ̀ ẹ̀jẹ̀ kọ́ ra òun lè tẹ̀ bá ti bọ́ọ̀lù wíwò. tọ́ba jẹ́ bí tamurege bí irú tiwa ni tó ń fi ọgbọ̀n ṣẹ́jú ka júzù kan owó bọ́ọ̀lù awa mẹ́rin ẹ́ júzù mélòó lọ́ọ́ yọ nú èèyàn ẹ́ la ilaha illallah bí mùsùlùmí ṣe máa ń ṣe àkáǹtì ara rẹ̀ nu ohun tó lose o ti fi o ti lose júzù mẹ́jọ látara kínni látara bọ́ọ̀lù wíwò àbírègbè ká kàdáda tóró ó ba nǹkan rẹ ọba digbidigbi gbogbo eléyìí ni mùsùlùmí máa ń ṣọ́ nínú ìṣesí rẹ̀ á kó ọmọ bá pòfo kó ròfo níjọ tó yẹ pé olúkálukú máa rẹ kitab la yughadiru saghiratan wala kabiratan illa ọba adéra ni wọ́n wọ́jẹ̀ tó máa hamilu hadira wala yazlimu rabbuka ahada irú tíra wòlélẹ̀ irú àkọọ́lẹ̀ wòlélẹ̀ kò fi nǹkan kálẹ̀ saghiratan wala kabira bó ṣe lè wù kó kóre tó kò tiẹ̀ filẹ̀ àtẹ̀jú tí mo ra mọ́ àti obìnrin tí ń lọ tí mo ra ọkọ̀ jẹ kúyẹ́ lọ́kàn ni mo ní à ah! gbogbo ẹ̀ ni o ìdáhùn ti kankan bẹ̀ wọ́n wọ́jẹ̀ tó máa hamilu hadira ọba da ni láyé ẹ̀sìn ní mo rọ́ọ̀bù ká àdá òun ọba adẹ́dà òun ní sábò sísẹ́ ẹ̀dá kankan. kí ni solution solution ni tọ́wọ́bà. oṣù ní tá a ṣe hisabu ara wa a wá ṣe tọ́wọ́bà tàbá ṣe tọ́wọ́bà a wá ṣe mujahada a tiẹ̀ mi wa wípé kó ṣe tọ́ba adẹ́dà. kèé rọrùn àfi pẹ̀lú kíni pẹ̀lú dùá bí fi rọrùn nínú àmọ́ sọ́n gbogbo gbà ah, ọmọ ń wò mí ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ orí tí mò ń ṣe tó o bá kẹ́rì ọkàn jẹ́ ní orí ọ̀kan nínú tá a kàkálẹ̀ kí ni rẹ̀ tọ́ba lọ́nà ọmọ tó ń ro kẹfẹ́ rínu tàbí kò gbọ́n tó ń sọ kúfùrù nù tàbí kò ní tó ń sọ kúfùrù nù tọ́ba wa mọ̀ pé gbogbo eléyìí ṣẹlẹ̀ ṣé kò sí tí ó ṣe ni. ṣé kò kò sí tọ́ka kò bẹ́ẹ̀ relationship ti ń bẹ láàrin wa àti ẹni pé ọba wa ni òfin rẹ̀ làákò tẹ̀lé ló fi jẹ́ pé ó ní mo ṣe zulumu mo ṣe ní èèwọ̀ fún ara mi nítorí náà àbòsí o ẹ má ṣe ìyìn gbà ó tún wá ń pè à ó ní gbogbo yín lárùn àfẹnití mo bá wòsàn ẹ wá wòsàn wá sọ́dọ̀ mi gbogbo yín lẹni ìṣìnà lẹ́lẹ́ tẹ́ ẹ máa ń fagbára ẹ wá gbára wá sọ́dọ̀ mi ìfún yín lágbára tẹ́mi bá ti dúró lórí tọba adẹ́dà tọkàn rọ̀ fún un ọ gbogbo ntọ́ba adẹ́dàdá ọba adẹ́dà ó ṣe ní nǹkan tí ó rọ̀ gbogbo àwọn ìròyìn inú Qur'an àwọn tí ń mú wá ni ọba àgbàgbọ́ nabiyullah Ibrahim sallallahu alayhi wa sallam ó gbógun ti ń tọ́jẹ́ ògóńgójù nínú nǹkan tí àwọn èèyàn máa ń ṣe ní ìyapa sọ́ba rẹ̀ dà kí ni ṣírùkù ìbáraẹni tó lásán náà ó gbogbo ẹ̀ báyìí ìwé lélẹ̀ ok wọn ó kúkú jáde ọlọ́rẹ̀ o lẹ́ẹ̀ máa ké ó fi gé gbogbo wọn wá fi ètò tóbi jùlẹ̀ man fa'ala hadha bi alihatina ta ló ṣe eléyìí pẹ̀lú òòsà táwọn ń bọ̀ wọn ọlọ́run ọba wọn agbọ́tọ́mọ kan tí ń pè ní Ibrahim yuqalu lahu Ibrahim gbogbo lóhùn ìtẹ́ńbẹ́lẹ́ ọmọ kan báyìí tí wọ́n ń pè ní Ibrahim agbọ́tí máa ń sọ̀rọ̀ àwọn òòsà àwọn ní lábúrú ẹ pè wá ẹ pè wá sí gbangba kọ́ wá sọ tẹnu rẹ̀ arúgbó àwọn disgrace ẹ̀. tánsẹ̀lẹ̀ ó ní olórí wọn ní ìbáṣeṣe ebéèrè òun ló dákú ló sẹ́kùn bẹ́ẹ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n súnmọ́lẹ̀ tí wọ́n ti gé yìí ẹbí wọn léèrè àwọn ní kẹ́ ẹbí léèrè àwọn ni wọ́n mẹ́ni tó ṣe fún wọn torí lè lè sẹ́ ó lè sẹ́ ó lè sọ pé òun kò ń ṣe àwọn tí wọ́n gé láàké ní kẹ́ ẹbí léèrè wọ́n ṣe bọ́ ọmọ pé kò lè kò lè dá nǹkan kan ṣe àlá. alhaq ma shahidat bihi al-aada ntọ́jú òdòdó ni tí ọ̀tẹ́ èèyàn gan jẹ́rìí sí ah! <laughs> wọ́n ní ọba mọ̀ pé kò lè ṣe nǹkan kan kò dé sàǹfààní kò lè sàǹfààní ẹ̀ẹ́n kí ni wọ́n wá sí wọ́n ní kí wọ́n dáná sun ọba adẹ́dà wa ní kí ná kó rẹ̀ kó padà kó yí padà sí tọ́yà pa sí ní tá gbogbo ẹni tó bá ti dúró ti tọba adẹ́dà tí wọ́n bá ti ní wọ́n fara ní tàbí wọ́n dé tèmọ̀ ntí máa já tùbọ̀ tánu yìí máa jẹ́ dáadáa fún wọn gbẹ̀yìn kí lọ́ba adẹ́dà sọ ó ní kulina ya kú kese bardan nìkan torí tó bá di yìnyín kànkara kí ni ó ṣẹlẹ̀ yóò fara ní ẹrú rẹ̀ ó ní wàsálàmù àti pẹ̀lú fọkànbalẹ̀ kórìbí èsì. ọyẹ ọlọyẹ tí ọ̀rọ̀ àmọ́ tú yẹri yẹri yẹri subhanallah ló fi jẹ́ pé kò sí àkóyọ fẹ́ dà àfi kíni kọ́ padà sí ìdí òfin ọba adẹ́dà kò sáwọn tí wọ́n lè padà sí tí wọ́n lè mú ayé padà sí àfi mùsùlùmí táyé bá bàjẹ́ lẹ́nu